بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أخذنا في الدرس الماضي المسائل الثلاثة الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين أنين ويقاتي سواجو مو àgbéyàgbéyàwó àwọn ẹ̀kọ́ mẹ́ta kan. قلنا أن المسألة الأولى إفراد الله سبحانه وتعالى بالربوبية بالأسماء والصفات. àkọ́kọ́ نو ẹ̀kọ́ òun ni pé a fi rinlẹ̀ pé ọlọ́run ọba àlekèọ́lá gbọ́dọ̀ jẹ́ ó jẹ́ pé a ṣe é lọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ tó bákan náà a gbọ́dọ̀ fi àwọn orúkọ tó fi rinlẹ̀ fún rẹ̀ àti àwọn ìròyìn tó fi rinlẹ̀ fún a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún wọn ọlọ́wọ́n balẹ̀ kẹlẹ́ nìkan ṣoṣo. المسألة الثانية إفراد الله سبحانه bákan náà nínú ẹ̀kọ́ tí a kọ́ tí ń ṣe ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ jẹ́ pé n ti ń jẹ́ ìjọsìn wa a gbọ́dọ̀ ṣe ní mọ́fọ́lọ́wọ́n balẹ̀ kẹlẹ́ nìkan ṣoṣo. المسألة الثالثة البراءة من الشرك وهل تكون بالقلب واللسان والجوارح. èyí tí ó jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta nu tí a kọ́ síwájú òun ni pé ìbọ́pábọ́sẹ̀ pátápátá kù níbi tí ń jẹ́ bọ àtàwọn tí wọ́n bá ń jẹ́ ẹlẹ́bọ àwọn tí ń jẹ́ kèfèrí àtàwọn tí wọ́n bá ń jẹ́ oníkèfèrí a sì jó ó yé pé eléyìí yóò ṣẹlẹ̀ pẹ̀lú pé àjẹ́ ó wà a jẹ ọ wà nínú ọkàn wa bẹ́ẹ̀ náà orí ahọ́n wa á fi sọ jáde bẹ́ẹ̀ náà á sì wù níwà nínú ìgbésí ayé wa. انقسم الناس في التعامل مع غير المسلمين مع اليهود والنصارى والمجوس انقسم الناس إلى ثلاثة أقسام طرفين ووسط àwọn èèyàn lè ní ọ̀nà bíi mẹ́ta ni wọ́n pín sí àwọn kan nínú pẹ̀lú kábáwò wọn pẹ̀lú pé àwọn tó ń jẹ́ kèfèrí bóyá Yahudi ni àwọn Jews àbáwọn tí wọ́n jẹ́ Nasara ni àwọn Christians àbí àwọn tí wọ́n jẹ́ olùsìn náà ni ọ̀nà mẹ́ta ni àwọn èèyàn pín sí àwọn kan dúró ní etí ọ̀tún àwọn kan dúró lápò ọ̀tún àwọn kan dúró lápò òsì ẹni tí ó jẹ́ ìpín ẹlẹ́ẹ̀kẹtẹlẹ tó wà láàrin méjì قسم يشارك الكفار في اعيادهم واحتفالاتهم في طقوسهم في الشركيات والبدع حتى تظن انه واحد منهم nínú ìpín tí a sọ tó pé ó jẹ́ mẹ́ta yìí a rí inú àwọn èèyàn lé ní tẹ́ pé àwọn kẹfẹ́rí ànímọ́ yàtọ̀ láàrin wọn àtàwọn kẹfẹ́rí bá bá ń sọ ọdún wọn jọ ń ṣe náà ni bá bá ń ṣẹ̀sìn wọn gan àwọn nǹkan tó jẹ́ pé lòdì sí Islam ti ń jẹ́ ẹbọ wọn jọ ń ṣe náà ni àbáwọn àdádálẹ̀ míì tí wọ́n ń ṣe àbáwọn àṣà wọn lápapọ̀ tó àní rí yàtọ̀ òun àti àwọn kẹfẹ́rí gbogbo ọdún ọdún rẹ̀ ni gbogbo ṣe ìṣe rẹ̀ náà ni kò bá jẹ́ pé kèfèrí ló ń ṣe. وقسم يتعدى على الكفار بالقتل والسب وأخذ الأموال لا يفي لهم بالحقوق وبالعهود. ìpín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn èèyàn mẹ́ta yìí nínú àwọn ìpín mẹ́ta yìí òun lẹ́ni tó yẹ pé ó ṣe àṣejù ń ṣe àbòsí fáwọn kèfèrí gbogbo tí wọ́n lẹ́tọ̀ọ́ sí gan nínú àwọn ìwọ̀ tó yẹ kó pé pẹ̀lú wọn àbáwọn àdéhùn tẹ́jọ papọ̀ àbáwọn kankan tí ó so yẹn nínú àwùjọ kò ní í pè fún wọn as-sahih al-wasat. èyí tí ó jẹ́ èyí tó lálàáfíà nínú àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lẹ́nu tó wà láàrin gbogbo àárín méjì. nafi lahum bil-'uhud la nata'adda 'alayhim la bil-qatl wala bis-sabb wala bi-akhdh al-amwal. òun náà ni kí a pé àwọn ìwọ̀ tí ń bẹ láàrin àwa àti wọn àbí ìwọ̀ tí ó pawápọ̀ nínú àwọn àwùjọ láwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tí máa ń pọ̀ mí èèyàn pọ̀ léyìí tó jẹ́ pé àwa ní tayọ àlà à ní ṣàbòsí wọn pẹ̀lú bóyá ká pa wọn ni àbí kí á gba dúkìá wọn ni àbí kí á ṣe nǹkan nínú àwọn kan tí ò da tí ẹ̀sìn ò ومع هذا لا نشاركهم في أعيادهم ولا في احتفالاتهم tòun ti gbogbo eléyìí náà a tún gbọ́dọ̀ wá tún ṣe àṣe ètò bí àwọn nǹkan ṣe ṣe pẹ̀lú pé tí wọ́n bá ń sọdún a máa jọ lọ́pọ̀pọ̀ àbí wọ́n ń ṣe àyàpéjẹ kan àbí wọ́n wà ní òde kan tí ń jẹ́ tiwọn a wà dàpọ̀ pẹ̀lú wọn a gbọ́dọ̀ eléyìí. نتوسط معهم نبيع ونشتري وندعوهم إلى الله سبحانه وتعالى وننصح لهم. àwa láàrin gbogbo àní méjìlá wa a tà á máa rà á rà fún wọn lọ́wọ́ wọn wọn rà lọ́wọ́ wa àwọn náà wàá jọ láwọn àjọṣepọ̀ tó ní oṣù pẹ̀lú òwò nílànà tí ẹ̀sìn ọlọ́wọ́n ọba àlèkè lábá gbé kalẹ̀ fún wa sọ tí a sì tún máa ṣe dáadáa fún wa lọ́nà o pẹ̀lú ká máa pè wọ́n sínú ẹ̀sìn wa pẹ̀lú ọ̀rọ̀ ni àbí pẹ̀lú ìwà náà. نعم القسم الثالث من أقسام الكتاب لماذا ندرس التوحيد وهذا قد تقدم معنا. ìpín ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ tí ń bẹ nínú tírà yìí òun ni ọ̀rọ̀ nípa kí ló fà tá a fi ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ nípa ọlọ́run lọ́kan ṣoṣo àti ìsìn lọ́kan ṣoṣo eléyìí ti wà nínú ọ̀rọ̀ tí a ti sọ síwájú. لو تسأل أي أحد من المسلمين لماذا خلقت يقول خلقت لأعبد الله وما خلقت الجن والإنس إلا ليعبدون tá a bá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lénìí kò sẹ́ni tá a bi pé kí ló dé kí ni nǹkan kókó ń tọ́lọ́wọ́n ọba àlekèlá torí ẹ̀dá ẹ̀rẹ̀ mùsùlùmí àyìn tí ó sọ náà ni pé ọlọ́run dáhùn torí kóun wá sí wọn ọlọ́run ọba àlekèlá ni ọ̀dà ó tún lè sọ fún wa pé ọlọ́run ọba àlekèlá sọ nínú alukur'an pé òun ọ̀dá ọmọ ènìyàn ìran ọmọ ènìyàn àti ìran àlìjẹ̀nú bí kì í ṣe pé nítorí kí wọ́n wá sí wọn ọlọ́run lọ́kàn ṣoṣo. لكن الإشكال ليس في هذا في الفهم الآية الإشكال في العمل في تطبيق هذه الآية هل نطبق هذه الآية هل نعمل بها هل نجعل كل شيء لله سبحانه وتعالى ibi tí ṣòro wà kìí ṣe bí ọ̀rọ̀ tí a sọ láìpẹ́ yìí pé òǹkálukú gbà pọ́npé nítorí ká sin ọlọ́run ni ọlọ́run fi dá wa àmọ́ àyà tí ọlọ́run ọba àlekẹ́lá ti júwe eléyìí tó gbajúmọ̀ tá a kà tán yìí àgbọ́yé rẹ̀ ní òye òǹkálukú ǹjẹ́ ntọ́lọ́run ọba àlekẹ́lá torí ẹ̀ dá wa ló òǹkálukú wọn ṣe sáà ń sin lọ́hùn àbá ń sin nǹkan míì sáà ń bẹ̀rù ọlọ́run àbá ń bẹ̀rù nǹkan míì sí à ń ọlọ́run pẹ̀lú pé à pẹ̀lú mímọ́ ọba awórogún àbá ń sin nǹkan tí ṣòro wà nìyẹn. نعلم أننا خلقنا لنعبد الله سبحانه وتعالى فإذا اشتغلنا بهذا والله سعدنا èyí tó jọ́ra yàn lórí wa ni pé a gbọ́dọ̀ máa mọ̀ dájú pé ọlọ́run ọba àlekèlá dá gbogbo wa kò dá wa nítorí nǹkan kan bí kì ṣe pé nítorí ká sìn wọn ọlọ́run ọba àlekèlá àkúrùgbà tá a bá gbá kùrùtì tá a gbájúmọ́ tá a mójútó ntọ́lọ̀ nítorí ẹ̀ dá wa yìí gẹ́gẹ́ bí n ti ń ṣe iṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ ká ṣe á á sórí rẹ̀. أسأل الله سبحانه وتعالى أن يوفق لما يحب ويرضى والله أعلم صلى الله على النبي محمد وآله وصحبه وسلم. أبي الله مبارك لك مسألة في واسع بونجي. آه.